ẹ̀yin èèyàn lé èyí hmm, tó lágbára o gist tá à ń gbọ́ ètò lágbára o torí ọ̀rọ̀ yìí ò tiẹ̀ wá yé mi rárá èmi ò mọ nǹkan tí àǹtí wàhẹ́m tó ń wá kiri o bí a ṣe gbọ́ ò ṣe ni wọ́n ní àǹtí wàhẹ́m ṣe ni wọ́n ní wọ́n lọ ra oríṣiríṣi nǹkan lọ sí skul tadé ní káwò ìpè àwọn skul tadé ní káwò ìpè wọ́n fẹ́ supply wọn ní eh, nǹkan fún àwọn ọmọ skul ẹ máa gbà wá o wọ́n ní skul tadé ní káwọ́ pé wọ́n reject ẹ̀ pé àwọn management ní rárá wọn lè gba irú nǹkan báyẹn lọ́wọ́ wọn ẹ̀yìn èèyàn lé ṣé nǹkan tí àǹtí wa yìí ń ṣe ṣé ó bójú mu ṣá because èmi ò mọ nǹkan tí àǹtí wa m tó ń wá kiri iṣẹ́ tí wọ́n rán àǹtí wa m ló ń jẹ́ ṣé dandan ni kó ra nǹkan lọ sí skul tadé ní káwọ́ ni ṣé wọ́n ní kò ṣe ó bá kábíyèsí sọ kábíyèsí ni ókè o lọ ra nǹkan lọ sí skul àwọn tàdé ní ká wò àbí kí ni tiẹ̀ gangan ṣé wọ́n lo ní ọmọ ni ṣé bó o bímọ tiẹ̀ ó ṣe ra nǹkan lọ sí skul àwọn ọmọ ẹ̀ ó ṣe jẹ́ skul eh, tàdé ní ká ló ra nǹkan lọ because ìgbà míì wà tó yẹ pé tẹ́ bá ń ṣe nǹkan ẹ kàn máa máa ṣe nǹkan tó wù yín ni honestly iye gbogbo ni àbúrò máa ra nǹkan lọ sí skul ọmọ lọ́mọ ṣé wọ́n rún ẹ ṣe ṣé wọ́n gbéṣẹ́ rún ẹ because ìgbà tí mo gbọ́ gist mo ní ah, àfi kó má jẹ́ pé ó rí bẹ́ẹ̀ because allegedly bá ṣe gbọ́ tó bá jẹ́ pé lóòótọ́ ló ṣe nǹkan tó ṣe kò make sense rárá kò bójú mu kì í ṣe nǹkan tó yẹ kó ṣe kò ń ṣe nǹkan tó yẹ kó o ṣe because Queen Naomi ti sọ fún yín ẹ fi òun sílẹ̀ ẹ fi ọmọ òun sílẹ̀ ẹ dúró sílé yín ṣé dandan ni ṣé dandan ni ṣé dandan lèèyàn fi ń ra nǹkan lọ sí school ọmọ ọlọ́mọ ni kí ló dé kí ni tiẹ̀ ó ṣe ra nǹkan lọ sí ṣé bó láwọn ọmọ tó pọ̀ at least àwọn ọmọ ẹ bá ṣe gbọ́n wọn ló tó bíi mẹ́ta ó ṣe ra nǹkan lọ sí each school àwọn ọmọ ẹ tó bá jẹ́ pé owó yẹn o fẹ́ ná lóòótọ́ ra nǹkan lọ síbẹ̀ mo dẹ̀ wá ṣe pé nítorí o jẹ́ parent àwọn management wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀ àwọn management máa gbà lọ́wọ́ ẹ̀ náà ewé làbùrọ̀ máa ra nǹkan lọ sí skul tadé ní káwò ẹni kọ́ ló ti ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà la gbọ́ngbà kan tán ni pé o lọ sí skul ẹ̀ lẹ́kọ̀ọ́ ipò ló fẹ́ rí tadé ní káwò láì sọ fún kábíyèsí o kò ṣàdédé gbabẹ̀ lọ o dẹ̀ ló fẹ́ rí tadé ní káwò ṣé dandan ni. because ìgbà tí mo gbọ́ gist yìí ó yà mí lẹ́nu ó dẹ̀ ṣe mí bákan pé kí ló dé téèyàn ò ní mọ̀wọ́n rẹ̀ kí ló dé tó yẹ pé nǹkan tí ò yẹ kéèyàn máa tojúbọ̀ lèèyàn máa máa tojúbọ̀ ìyẹn ò make sense na ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá Mashola Gist TV ń kí yín TV ń kí o ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola TV ṣé ẹ̀ lá àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Máṣọlá kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ́ ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post ẹni gist ẹ̀ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn wọlé à ń ṣe advert lọ́lọ́pọ̀ òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV ọlọ́run elédùnmarè á bá mi gọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ o wọ́n ní ọ̀rọ̀ yìí ó yà wá lẹ́nu o nígbà tá a gbọ́ pé àǹtí wa wọ́n lọ ra oríṣiríṣi nǹkan wọ́n wá gbé lọ sí sukùl tàtẹ́ni káwò wọ́n wá lọ wọ́n wá lọ fún wọn pé àwọn fẹ́ fún wọn ní ní gíftì gbogbo àwọn ọmọ skul wọ́n ní àwọn management wọ́n ní disgrace tán fún wọn kì í ṣe kékeré wọ́n ní àwọn management ní pé ṣé àwọn ni biological parents tàdéníkàwò wọ́n ní rárá she is a step mom you don't have right to do that because ò ní ò ní orúkọ ẹ̀ ò sí ní orí líìsì ẹni tí ó lè wá sí skul tádénikáwò àbí ẹni tí ó lè wá ra nǹkan fún tádénikáwò ẹ mọ̀ pé gbogbo skul ló máa ń ní parent list bí irú nísìn tó bá fẹ́ lọ mọ́mọ ní skul tí ò bá sí orúkọ ẹ lórí list ẹ wọ́n ní jẹ́ kó o mọ́mọ o ò ní mọ́mọ àfi tó bá jẹ́ pé parent wọ́n pe skul wọ́n dẹ̀ sọ pé àwọn fẹ́ kó o mú wọ́n dẹ̀ máa gba identification card yẹ bí id kó tó dé pò lè mú ọmọ yẹn ó dẹ̀ tó máa kọ like a little letter láti send sí school so gbogbo àwọn irú nǹkan báyìí kò pọ́n àǹtí wa emily láti máa ṣe kẹkùn ṣàdédé kẹ gbéra kẹ wá lọ ra gift oríṣiríṣi kí la mọ̀ fi sínú gift because yorùbá ní gbogbo aláǹgbá ló dáná délé àmì nínú ọ̀hún kí la mọ̀ tẹ́ ẹ fi sínú gift tó jẹ́ pé ẹ gbé lọ sí school bóyá nǹkan tí wọ́n ní kẹ́ ẹ ṣe nìyẹn ta ló mọ̀ àfi kí ọlọ́run elédùmarè kó máa fi ìṣó ẹ̀ ṣọmọ inú mi dẹ̀ dùn fún nǹkan tí àwọn management yìí ṣe nítorí pé wọ́n prove pé they are very very very very good school pẹ̀lú nǹkan tó ṣe yẹn nítorí pé wọ́n fi àyè gba nonsense ẹ mọ̀ pé ní ìsìn àwọn ajínigbé pọ̀ gan irú wọn wọ́n lè wá sí skul báyìí kán ní àwọn wá ra nǹkan fún àwọn ọmọ skul tó jẹ́ pé wọ́n dẹ̀ wọ́n dẹ̀ wọ́n dẹ̀ dá ọgbọ́n láti wá jí ọmọ skul gbé ni ṣé ẹ mọ̀ oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ àfi kí ọlọ́run elédùmarè kó máa ṣàánú wa àfi kí ọlọ́run elédùmarè kó máa ṣàánú wa ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ ni o ta ni ká mú wá fún yín adúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ wa o adúpẹ́ fún gbogbo bẹ́ ṣe ń subscribe ten like ten share àwọn videos wa ọlọ́run ọba láàánú á wà pẹ̀lú gbogbo yín o gbogbo nǹkan tẹ́ ẹ bá dáwọ́lé a máa yọrí sí rere ẹ jọ ẹ subscribe kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí yàtọ̀ sí ìyẹn ẹ tún fún fídíò wa ní thumbs up ó ṣe pàtàkì fún channel wa. ọlọ́run ọba láàánú aṣàánú fún gbogbo ọkùnrin obìnrin ọmọdé àgbàlagbà tẹ́ ń gbọ́ mi o òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn lé ẹ má gbàgbé o kẹ́ fún fídíò yìí ní thumbs up kẹ́ dẹ̀ share kẹ́ comment kẹ́ like Please share this video, like and subscribe. God bless you all. Mashallah, Gist TV. Love you all.